قال المؤلف رحمه الله لعن الله من لعن والديه حدثنا عمرو بن مرزوق قال اخبرنا شعبه عن القاسم بن ابي بزه عن ابي الطفيل قال سئل علي عن هل قصكم النبي صلى الله عليه وسلم شيئا لم لم يقص به الناس كافه قال ما قصنا رسول الله صلى الله عليه وسلم شيئا لم يخص به الناس إلا ما في قراءة قيش ثم ثم أخرج صحيفة فإذا فيه مكتوب لعن الله من ذبح لغير الله لعن الله من سرق منار الأرض لعن الله من لعن والديه لعن الله من آوى محدثا باب باب باب يضرب والديه ما لم يكن معصيه باب يضر باب يضر والدين ما لم يكن معصية حدثنا محمد بن عبد بن عبد العزيز قال حدثنا عبد الملك بن الخطاب بن عبيد الله بن ابي بكر البصري لقيته بالرمله قال حدثني راشد حدثني راشد بن عبد محمد عن شهر بن حوشب عن عن شهر بن حوشب عن شهر بن حوشب عن أم الدرداء عن أبي الدرداء قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بتسع لا تشرك بالله شيئا وإن وإن قطعت أو حرقت أو حرقت ولا تتركن الصلاة ولا تتركن الصلاة مكتوبة متعمدا ومن تركها متعمدا برئت منه الذمة ولا تشربن الخمر فإنها مفتاح كل شر وآتع وأطع وأطع والديك وإن أمراك وإن أمراك أن تخرج من دنياك فاخرج لونها ولا تنازعن ولاة الأمر وإن رأيت أنك أنت ولا ولا تخرج من من الزحف وإن أهملت فقر أصحابك وأنفق منهم قولك على أهلك ولا ترفع صوتك عن أهلك على على عن أهلك على عن هلك على أهلك ولا ترفع صوتك عن أهلك عن عندك على على عندك على أهلك ويثقهم بالله عز وجل. Yes. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، يقول المصنف رحمه الله باب لعن الله من لعن والديه لا بكاسدة أو بوامجيجي aburú àìda kọtọ kọ̀yẹ́kùtì ọ̀dọ́ wa kó ṣẹlẹ̀ sí wọn. mú àkọlé yìí wá wípé láàánà Allahu man láàánà wọn lọ ń gbogbo tó bá láàánà bàbá àtìyá ọlọ́run ọ gbogbo tó bá láàánà bàbá àtìyá rẹ̀ láàánà ló ti ṣe máa ń wá tó bá ọlọ́run ló ti wá. ìtumọ̀ rẹ̀ ní ọ̀pọ̀rọ̀dọ̀ min rahmatillah kálẹ̀yìn kúrò nínú kẹ́ ọlọ́run ní máa ń jẹ́ láàánú tó bá wá látọ̀dọ̀ Allah ṣùgbọ́n tó bá ti ọ̀dọ̀ ẹlòmíì wá ó máa ń túmọ̀ sí èpè ó máa ń túmọ̀ sí èpè tó bá sọ pé láàánú rasulullahi sallallahu alaihi wa sallam ànábì sallallahu alaihi wa sallam láàánú àwọn kan èpè náà ní máa túmọ̀ sí nítorí pé ìkẹ́ ọlọ́run kìí ṣe tà ànábì kù ọlọ́run ọba ló nìkẹ́ ń ló lè lé ẹni tó bá wù kúrò nínú ìkẹ́ rẹ̀ tó fẹ́ ẹni tó bá wù sínú ìkẹ́ rẹ̀ ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam tí ò bá ti jẹ́ pé máa ń jíṣẹ́ ọlọ́run bọ́lọ̀ ńlá náà àwọn kan أقول قال رسول الله صلى الله عليه وسلم لعن الله آكل الربا وموكله النبي صلى الله عليه وسلم قال لعن àmọ́ tó wá ní láàánú rasulillah sallallahu alayhi wa sallam akila riba wa mukilahu wa katibahu wa shahidai wa qala hum sawa wa nabi laana ó yàtọ̀ sí ọlọ́run laana tó bá sọ pé ọlọ́run laana ìyẹn ni pé ọlọ́run lé wọn kó nù kẹrì àmọ́ tó bá sọ pé anabi sallallahu alayhi wa sallam ló laana ìtumọ̀ rẹ̀ pé anabi ṣépè fún wọn wọ́n ṣépè fún wọn wọn náà ní pé wọ́n tọrọ aburú pé kò ṣẹlẹ̀ sí wọn. wọ́n tọrọ pé kí dáadáa ọmọ jẹjẹ wọn lábẹ́ náà ẹni tá ń là á nà wọn kò yẹ kí ìkẹ́ ọtọ́ sí ìyà lọ́yẹ kọjá tiẹ̀ ṣùgbọ́n pè láti máa túmọ̀ nítorí pé ntí ò bá ní òlè léèyàn kún bẹ́ẹ̀ ọlọ́run ló nìkẹ́ ló lè lé ẹni tó bá kúrò nínú kọ́lọ́ bá kú kọ́ má lè wá kúrò nínú gbogbo ẹni tó bá fi lè làánà òbí méjèèjì gịnị ni ìtumọ̀ làánà tó máa lè ṣe fóbi rẹ̀ méjèèjì ọ̀nà kó ṣépè fóbi rẹ̀ méjèèjì á rí i pé nínú ẹ̀mọ́ wọn ara ẹni eléyìí tó ṣeéṣe kọ́ máa tọwọ́ àwọn ọmọ mi ìṣẹ̀lẹ̀ wọn ni á máa ṣépè fóbi ọba kó sànù wà ńgbà tí ayé bàjẹ́ tó bàjẹ́ tó bàjẹ́ kìí ṣe nǹkan tó ya lẹ́nu mọ́ kíkọ́ máa ọ̀pọ̀lọpọ̀ ìtọ́kù wọ́pọ̀ gidigidi wọn náà ni pé ọ̀pọ̀lọpọ̀ máa máa ṣépè fóbi rẹ̀ lẹ́yìn wa ìgbà tó ṣe pé àwọn etí ó pọ̀ tó àwọn eléyìn àwọn náà máa ń ṣépè fóbi wọn lójú wọn àmọ́ nǹkan àtàwọn eléyìn ọ̀pọ̀ tó tẹni tí ń ṣépè fóbi rẹ̀ lẹ́yìn rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ìgbà míì gan ẹ̀rí pé ní ọmọ tí ń tìtorí rẹ̀ ṣépè fóbi rẹ̀ yẹn ẹni pé nǹkan lé ayé ni ẹni máa wò ó pé bàbá òun ọkàn bí àwọn sáyé ni ó bí wọn kalẹ̀ bí ẹ̀dá kò lè tọ́jú wọn èyí jíjẹ èyí mímu kò lè pèsè fẹ́nìkan olórí ibú tí ò ní dáa fún àti nǹkan mẹ́rin ha nítorí nǹkan lé ayé ẹlòmíì ẹ̀wẹ̀ ó lè sọ pé òbí òun ọmọ kan àti ọmọ kan nìkan ló dààmú fún gbàdó sì ti tọ́ àwọn ó ti rán wọn nílé ẹ̀kọ́ táwọn ti dẹni gíga pípa tì lọ́pàá gbogbo àwọn tì bàbá tí ò ní í dáa fún so sẹ́mi pé ń bẹ̀ ń ṣépè fún òbí rẹ̀ nù ẹlòmíẹ̀wẹ̀ ẹ lè sọ pé ìyá òfò ìyá àdánù ìyá olórí ibú ká dáa fún ó ti pọ́ǹtì láti kékeré o ìwọ ò sì kú ò kú kí á ní tó ẹnu ọ̀rọ̀ wa lónìí ṣé bóun ti bí ọ ibi tó bí àwọn ti tó láti sọ di ẹni bàbàrà tó gbọ́dọ̀ pé gbogbo ẹ̀tọ́ rẹ̀ fún so àwọn yẹn máa ń làánà àwọn òbí wọn báwọn lọ́pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣépè fáwọn òbí wọn báwọn lọ́pọ̀lọpọ̀ ìgbà bíi àwọn ètò kéré sáwọn eléyìí ló ń kà ẹ̀rí tí ó yẹ pé ojúkorojú ní iwájú àwọn òbí wọn ni wọ́n ti máa ṣépè fáwọn òbí wọn báyọ̀ òbí bu yẹn ṣépè fún òun náà ṣẹ̀tì ẹ̀ ó náà sẹ̀tẹ̀ pẹ̀sẹ̀ dìgbà tó bá sọ pé kò ní í dáa fún òbí rẹ kátó sírò kò ti ṣépè fòbí rẹ ìgbà tí òbí rẹ ti ń bọ́ sọ̀rọ̀ ń sọ fọ́mọ rẹ pé kò ní í dáa fún ọmọ yín pẹ̀lú tó ń ṣe yìí o pẹ́ẹ́tì wọn ti ṣépè fún ọ kò ní í dáa fún ọ ò ti ṣe ìwọ náà ti ṣe solomọ àgbà yọ̀ọ̀dà fẹ́mi o yọ̀ọ̀dà fẹ́mi o ẹni tí yọba forí kásẹ̀ pè oníkọ́ máa sẹ́ o sẹ́mi pé mẹ́rin wọ́n ti fi hàn kó bí yẹn kọ́ orí ara rẹ̀ ní sẹ́pẹ̀ fún wọn náà dá padà ìgbà mí ẹ̀wẹ̀ ọmọ mi ọ́ dájú kọjá àbíkẹ́ àfọ̀ tóbi ọsọ pé kò ní dáa fún yọsọ pé ẹ̀yin ni ò ní dáa fún tóbi lè sọ pé à jálajàla máa tó ń ṣe iná lọ́ba kú gbogbo ẹ̀yin lẹ́gbàá jálajàla kú olórí ibú òbí subhanallah sọgbà tó burú tó bá lùmà ló ti jẹ kẹbí ìrọtún mi nà kàbáyé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá nítorí pé kí ni wọ́n pè ní ẹ̀ṣẹ̀ ẹni tó bá ṣe Ọlọ́run làánù náà ńlọsọ di kẹbí ìrọtún mi nà kàbáyé kí ló bí rẹ ṣe wá lè ṣe fún ọ láyé yìí tí wọ́n fi wá jẹ́ pé ẹnu rẹ gbà láti máa ṣépè fóbi tiẹ̀ àbá oyi tayọ àlá ń ti pọ̀ jù àìfẹ́ ní pé ní àìfìyànpìyàn ń ti pọ̀ jù kò sí bá sì ṣe òbí rẹ ti lè pọ̀ tó tí ó wàá jẹ pé ẹnu rẹ ló ti wá yẹ ká gbọ́ pípọ́ lọ́wọ́ kọ òbí rẹ kò ní dá fóbi rẹ ọ̀rọ̀ rẹ àti lójútùú láéláé kí sẹ́nu rẹ ló ti yẹ ká gbọ́ torí ẹ̀ wọ́n máa bí ọ léèrè pé kí ni ìdájọ́ ká máa ṣépè fáwọn òbí wa ń kọ́ á sọ pé kẹ̀bí rọ́tún nínú kẹ̀bá rẹ̀. ìgbà míì ìwọ ọ̀ma àyàfi tán bá tó tọ́ lólobó ni ló tó mà ipò ti ṣépè fòbí rẹ̀ ìwọ ní mà. sòbí nìsín ó jẹ́ pé ìwọ́n ń bú bàbá oníbàbá ń ṣépè fún onítìyín náà wàá bú bàbá rẹ̀ tó ń tó ṣẹlẹ̀ ní ìsinmi pé o ti bú bàbá ń bàbá o tún bú bàbá rẹ̀ torí pé ìwọ lọ́mọ oṣù tó kókó mọ̀ bá ìyá rẹ̀ tí wọ́n bá ṣépè fún bàbá ń bàbá ọmọ ọlọ́mọ náà ní ṣépè ni kò ní ṣépè fún bàbá tiẹ̀ náà so ìwọ wá tún ṣépè fún bàbá tiẹ̀ tún ṣe fún bàbá bàbá ẹni tó ṣépè fún bàbá tiẹ̀ san òhun tó ṣépè fún bàbá tiẹ̀ sàn òun náà tún ṣépè fún bàbá rẹ̀ nítorí pé tí ìwọ bá ṣépè ní ìsìn wá tónítọ̀ ń dáhùn tó tí wọn náà dàkẹ́ ó tún fún nàmbà tírì bóyá adìrẹ́ ni làjà ń bẹ̀ ni ó fi máa ń tírì máa fíìlì lẹ́mìí rẹ̀ kọ́ ẹ kó náà dà padà. so torí ẹ èèyàn máa ń làánà bàbá rẹ̀ látàrí pé èèyàn ń ń bàbà ká lọ sọ ara wa àwọn òbí wa kọjá gbogbo bìkẹ́àfù wọ́n kọjá gbogbo lẹ́bù àwàdà torí ẹ̀ náà lẹ́sẹ̀ rí àwọn Yorùbá àwọn ọ̀rọ̀ tó bá làákà ìmúwà náà ọ̀rọ̀ wọn wọ́n kàn jẹ́ pé wọ́n sábà lò náà wọ́n ní ẹni tí bàbá ní bú bàbá ń bàbá wàhálà òdodo ni bẹ́ẹ̀ lẹni tí ìyá rẹ̀ ọjọ́ lójú ní bú yóò yà èébú lásán nù ókè bàbá tí a lè jọ́ lójú kọ́ máa ṣépè fún bàbá ń bàbá ìyá ẹ ó lè jọ́ lójú kọ́ máa ṣépè fún yóò yà so àwọn tí kọ́kọ́ ṣubú dànù lójú rẹ̀ náà àwọn tó pè lóbi rẹ̀ wọn ò ti kọ́kọ́ jámà kankan pátá korongodo lójú rẹ̀ ìdí inú tó fi rọrùn fún ọ bàjẹ́ láti mú bàbá ń bàbá máa bú láti mú bàbá ń bàbá máa ṣépè. torí de eléyìí àwọn bàbá wa ti bí wa o àwọn màmá wa wọ́n ti bí wa o ẹ̀yin náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùtọ́jú gbọ́ wa ọ̀wọ́n ẹ̀yin náà ti ń di bàbá ẹ̀yin náà ti ń di ìyá ó dájú pé ẹ̀yin náà ti rí díẹ̀ nínú tí ìyá fojú wè tí bàbá fara gbá tí wọ́n fi ń jẹ́ ìyá àti bàbá ẹ̀yin náà kò ti ń bímọ wàláhì kìí ṣe ìpọ́njú kékeré kìí ṣe ìpọ́njú kékeré lódodo a sọ pé bàbá ò lóyún bàbá òsì lọ́wọ́ bímọ níjọ́ kúnlẹ̀ bàbá ò ní ọmú kan nígbà àyà tọmọ kan lè rí mu ṣùgbọ́n àfi tí ìwé bá ti bàbá ló kù inú ẹ̀mí inú ọkàn inú ẹ̀tọ́ òbí lọ́kùnrin iná lọ́mọ wà àyàfi tí ìwé bá ti yàn àbẹ́yẹn jáde jáde torí pé nísìnyí ọmọ rẹ tí èsì pé ìwọ ló lóyún rẹ o èsì ìwọ lọ pọ̀ kalẹ̀ lọ́jọ́ kúnlẹ̀ o ọlọ́mú kan tó fún un tí àìjà kan bá ṣe ọmọ rẹ o ọmọ gbọ́ ní ẹ̀mí rẹ ọmọ gbọ́ nínú ẹ̀mí rẹ kódà nígbà mi ó lè dùn ọ́ ju ọmọ rẹ nǹkan lọ bẹ́ẹ̀ ni ti dáadáa bá ṣe inú ẹ̀mí rẹ ló ti máa rí dùn náà kódà inú ọmọ rẹ lè má dùn tó tiẹ̀ Allahu akbar torí ẹ ló ti jẹ́ pé nìsín ẹ wá ní bá ń bá ń ná máa mi kò dénú ọlọ́mọ òdodo ni o òdodo kódà bọ́ bá bá ń jájúmọ́ ma bá ń jájúmọ́ ma mi kò dénú ọlọ́mọ o lè tẹ́ nítorí ẹ o tọ́ba jájúmọ́ ma láti tọ́ ma bá ké òbí wọn gbọ́ ní ẹ̀mí rẹ̀ ni ah, kí ni wọ́n á ṣe fún tó bá ń mọ́kàn ní kí n jájú mọ́ ọkàn ní kọ́ jájú mọ́ tani <laughs> ìfẹ́ ló ti di pé ah, ọlọ́mọdé forí gbé jombo ntí máa ṣẹlẹ̀ nù torí ẹ̀ àwọn ọmọ pẹ̀lú òbí ah, òbí òbí ka ọmọ kún ju bọ́ọ̀mọ ti kò bí kún lọ tí ọba jẹ́bẹ̀ tí wọ́n máa làánà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n ní làánà wọn òbí ló máa ń tì máa ká ló máa ń tì máa yà ọmọ mélòó ló ń di òbí ká ọmọ mélòó ló ń di òbí ká ní bàbá yín bá ń béèrè àlàáfíà yín lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú fóònù ní ìsẹ́yà máa fi wàhálà bàbá ti pọ̀ jù ìmáà sì ti lọ níyàwó wàhálà kan torí kẹ my dad ní ń pè mo máa ti rí i pé bàbá rẹ ló tún pé o bàbá aláṣejù àgbẹ̀díẹ̀díẹ̀ wọn náà ti gbé bàbá rẹ léyàwó rẹ lọ́wọ́ àbá aláṣejù kí iṣu àgbàlagbà àdọ́mọ aróńdó wọn náà bẹ̀rẹ̀ sí develop a trade fún bàbá rẹ̀ Allahu akbar ipò tí òbí tu ọmọ sí tàṣà ọmọ ló tó òbí síbẹ̀ kọfẹ́ sí lórí de eléyìí Abu Tufayl òun ni ó gba ọ̀rọ̀ yìí wá ó sojú rẹ̀ pé ẹnìkan bíi Ali ibn Abi Talib radiyallahu anhu wọn dákọ ẹni náà fún wa buniya al-fi'lu lil-majhul su'ila Aliyyun yẹn gbẹ́ni tó bí kọ́lọ́jà ní tí wọ́n bí oní bàbàrà èdè lárúbá ti dáa púpọ̀ jù tẹ́bá fẹ́ mẹ́ni tó ṣiṣẹ́ aníbàṣẹ sọ̀rọ̀ sa'ala fulanun Aliyyan àmọ́ àfẹ́ dárúkọ ẹni tó béèrè só ilà àlìyọ̀n àbí àlìyò léèrè kéésà wa ọ̀ àbí ẹnìkan ẹnìkan bí. ẹ sì máa àlì ibn Abi Talib radiyallahu anhu ọjọ́ máa ẹ̀gbọ́n bàbá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ti ń jẹ́ Abu Talib Abu Talib yìí. òun náà lẹni tí ó padà gba ìtọ́jú ànábì sallallahu alaihi lẹ́yìn ikú Abdul tí í ṣe bàbá bàbá ànábì wa sallallahu alaihi wasallam nítorí pé ànábì wa sallallahu alaihi wasallam bàbá rẹ̀ ti kú láti tó ti Ali ó gbìyànjú púpọ̀ lórí àti dáàbò bo ànábì wa Muhammad nítorí kíṣẹ́ tọ́lọ̀ ń fi ara kó lè bá a jẹ nítorí jẹ́ tó ń ti pé wọ́n gbìyànjú pẹ̀lú òun náà kó nà Islam bàbá yìí kọ̀ ó lóun ti mọ̀ pé Islam ló dodo ṣùgbọ́n kí ni tára yóò sọ ní bò lẹ́rù wọ́n máa pe ọmọ àbúrò rẹ̀ ló kókò kúkú sí lórí lọ́rọ̀ rọ́kúrọ́ sínú ló fi wá dẹni tí ń ṣe ìsìláàmù ọwọ́ akọ ẹ̀sìn àwọn bàbá rẹ̀ sí bẹ́ẹ̀ ntọ́ba àbútọ́lìbì lẹ́rù ní tí òjò ṣe islam nítorí pé ńgbà tí àbútọ́lìbì yẹn ti ń kọ̀ọ̀ka kú lọ́wọ́ tánàbì sallallahu alaihi wasallam wọn á bá wípé ìwọ ẹ̀gbọ́n bàbá mi ẹ̀sọ́ la ilaha illallah gbólóǹkan tí ń bá yín fi ja àjàgbé làjàre fún yín tó bá dijọ́ gbẹ̀ndà òkèèyàn wọn á bá àwọn akóbá rẹ ní tí ìyá tẹni tí wọ́n bá kóbá nínú wọn làbù jáhàlì wọn wá tó yà náà bá ti ní sọlá ìlà ìlọlọ wọn wá wojú Abu Talib àtẹrùgọbù amílẹtì Abdul Muttalib ṣé ọfẹ kọ ẹsìn bàbá rẹ lédè kúkúrú ọfẹ kọ ẹsìn bàbá rẹ <laughs> Abu olóòtú wo alẹ́ mi ní sọ láìláì lọ mọ́ ẹ wúrí èrè tí ọ̀rọ̀ àjẹ láì ṣe náfìlà ara kàkà fún Allah ń parí ó ní huwa ala millati Abdul Muttalib àwọn tí ń gbọ́rọ̀ wa òye wọn gbọ́dọ̀ pè lórí làá fi máa ń sọ pé èèyàn wọ̀rọ̀ ká kó tún pọ̀ nítorí sọ ni pé àná ike òun o òun èmi òun o kòrò kó yé wa orí ẹ̀sìn bàbá olówó kù sí ìwà àwọn ẹni tó gbọ́rọ̀ wa pépè gbọ́n tó pé òun o nǹkan kò wí bó ṣe wí torí wọ́n ní àpèmọ́ra là á pètè mí dire òun o orí ẹ̀sìn bàbá òun lòun ó kù sí bí àbùtọ́ rẹ̀ kó ṣe hàlákà mi. Ali bin Abi Talib radiyallahu anhu ó jẹ́ ọmọ bàbá yìí ní bàbá tó jẹ́ gbọ́n bàbá tànàbí Muhammad sallallahu alayhi wa sallam aliyu yìí wọ́n jẹ́ alásùnmọ́ ànábì gidigidi gidigidi débi pé nù àdéhìí kan ànábì sọ fún aliyu pé anta minni bi manzilati Haruna min Musa bó ti ṣe jẹ́ sí mi ó náà níbi ànábì Haruna ti ṣe jẹ́ sí Musa. tilẹ̀ jẹ́ tó kò sànàbì lẹ́yìn rẹ̀ yẹn ni pé ànábì ti ṣe àpèjúwe bí Ali ibn Abi Talib ṣe súnmọ́ ntò ànábì fọmọ rẹ̀ fún Fatima tó Ali yìí òhun mẹni tànàbì fi ṣe ìṣújú fáwọn kèfèrí wọ́n ti ra wọn lórúka. rọkìlìkàlì ànábì muhammed sallallahu alaihi wasallam tá ànábì ṣe hijira tóbìlì bá àjẹsí máa bá yọjú lára lẹ́kùn wọ́n sá máa rí i pé ànábì sì ń bẹ lórí ibùsùn tá ànábì sì ti lọ́ọ̀tì àlè ní àyà tí ọba aláyà ó sùn tìgbà àwọn géńdé yẹn wọ́n ti mú ìjà wá gẹ́gẹ́ bí ète tí ṣètọ́ni kọ́ wọn láti inú ẹ̀yà kọ̀ọ̀kan ni wọ́n ti mú àwọn géńdé tó ní agbára tí wọ́n sì fún wọn ní àwọn àdá tí wọ́n pọn dáadáa lórí pé wọ́n yàlu ànábì sallallahu alaihi wasallam wọ́n sì wọ́n sì sa ní ìdá ní àsápa lẹ́ẹ̀kan náà nígbà tí èèyàn kan ṣoṣo lọ pa lọ́nà tó fi jẹ́ pé kò ní jẹ́ pé ẹ̀yà kan ni wọ́n sọ fún pàǹdàbì sallallahu alaihi wasallam gbogbo yín pátá lẹ́pá àyẹ̀tò gbogbo yín náà lẹ́dàá owó ẹ̀mí rẹ̀ sàn tó lè wá àmọ́ pé Islam tó dọ́dọ̀ tiẹ̀ tí wọ́n dọ́dọ̀ bẹ́ẹ̀ lá tó ń fi túwó kún tó ń kó jẹ Islam yẹn kì í sojú bọ̀rọ̀ ló fi dọ́dọ̀ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kọ̀ọ̀rọ̀ àwọn sàhábà kọ̀ọ̀rọ̀ gbọ́ fún wọn kí Islam kó lè yè kó lè là kó lè yè kó lè là ọwọ́ adọ́dọ̀ tiẹ̀ tán ọwọ́ asọ́ di ní tọ́jà pé iṣẹ́ awo ni wọ́n fi ń ṣe. wàlà hàwùlà wàlà kú wọ́tà ìlà bìlà. ali ó sùn lórí ibùsùn yẹn ẹni tó bọ́ lọ́mọ bá dúró nígbà táwọn gidi gan kú táwọn bẹ́ńtà pẹ̀lú dà anabi ti jáde anabi tó láyà gbogbo kálukú wa lọ ó tún jáde síbẹ̀ ọmọ ìgbà ó dálù wọn. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون ọlọ́run dí wọn ó fẹ́ dídí dí wọn wájú ó fẹ́ dídí dí wọn lẹ́yìn ọlọ́run fi èbì gbogbo wọn lójú fún ọ̀rá nàbì tá nàbì fi kọjá lọ. àwọn àbí kí wàá sọ pé àwọn ànábì jogún àwọn àbá jogún àwọn ànábì kọ́ àwọn kan náà máa lọ gbé pẹ̀ báwọn ọ̀tá rẹ̀ tí wọ́n bá wọn ọmọ adá pẹ̀lú àwọn ò rí ọkú wọ̀ lọ lọ wọ́n rọ ọmú wọ́n rọ ọmú torí pé lẹ́yìn ní ìsìnkú náà máa ń pè mọ́ọ̀jìzà nínú mọ́ọ̀jìzà ti nàbí sallallahu alaihi wa sallam. sọ̀rọ̀ ibi náà bìtọ́ lè bí oríṣiríṣi àlọ́ ní àwọn ọ̀tá Islam àti sunna ni wọ́n lọ́ ọmọ ẹlẹ́sẹ̀ tí ò sóòtọ́ ń nínú rẹ̀ ní ọ̀rọ̀ àwọn ṣíyà wọn ṣé à ń sọ pé kankan bẹ tánàbì gbé pamọ́ sọ́dọ̀ àlè àtàwọn míì tó ara pẹ́ nínú àwọn ará ilé rẹ̀ àwọn àṣírí nípa ọ̀rọ̀ Islam àtànàbì gbé wọn sẹ́pẹ́ àwọn nìkan náà mà ẹlòmíràn mà nínú náà ni àṣírí pé ànábì sallallahu alaihi ó fi ìmọ̀ kan kọ́ àlè àtàwọn tó jọ bíi Abbas nǹkan kan tó ń jẹ́ mọ̀lẹ́bí fanabi sallallahu alaihi wasallam ní ìmọ̀ tí ẹnìkan kan ọ̀mọ́ nù àwọn sàhábà làwọn ṣíyà ní ti ń dán gbogbo rọ̀ yẹn wò. nàbì ti gbé ìwé ńpamọ́ ọwọ́ àwọn èèyàn lásán lọ́wọ́ Abbas baba Ibn Abbas àtàwọn ọmọ ya Ali. tó àwọn eléyìí nìkan lọ́mọ tó gbogbo àwọn ọ̀rọ̀ òun náà làwọn ọ̀rọ̀ tí wọ́n ń pa tẹ̀sán káwọn ṣí àtìwọ̀n tẹ́lẹ̀ náà pàápàá jùlọ Abdullah ibn Saba al-Yahudi náà kó lọ́ọ́ dá ṣí àlẹ́ Abdullah ibn Saba al-Yahudi Yahudi ní kùlẹ̀ rẹ̀ wọn náà gẹ́gẹ́ bí bọ́ọ̀lù lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn kiri yóò ní gẹ́gẹ́ bọ́ọ̀lù lọ́wọ́ da ìjànpè ní ẹ̀sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù làbí wọn sọ pé ọmọlẹ́yìn pọ́ọ̀lù nítorí pé àwọn doctrine tí pọ́ọ̀lù mú wa ni wọ́n ń tẹ̀lé dòdò sòkèésì ẹ̀sìn kan tọ́lọ́run ti rán ànábì Ìsá ni wọ́n ń tẹ̀lé tòbẹ́ ni Abdullah ibn Saba al-Yahudi òun ló fi lànà ṣí àlélẹ̀ òun ló lọ kó àwọn èèyàn ti dé tọkọ wọn kọ púpọ̀ láti takò Usman títí wọn fi pa Usman bin Affan radiyallahu anhu. tó oríṣiríṣi rọ ni wọn pa tán lọ́mọ àlè lẹ́sẹ̀ nínú rẹ̀ náà nípa àwọn kan nu wọn wọn ní àlè yògán lọ́lọ́ náwọn Rafida wọn ní àlè yògán lọ́lọ́ tí aliyu yògán ah ọrọ burúkú ẹ ti fi ẹnu sọ nítẹ́nìkan sọ́rí ó sì ti dájú pé ìyà tí ẹnìkan ọ̀jẹ́rí ti tọ́ sí yín báyìí ó wá pa ẹni tó jẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ ó pa láṣẹ ó ní ká gbẹ́ kòtò kan dáná sí i gbogbo ẹni tó bá ti ní àléyìn lọ́lọ́ kó máa sọ sí kòtò kó máa jóná ìgbà tó bẹ̀rẹ̀ sí ní dà wọ́n sínú iná láwọn ọ̀daràn má ti má lómi ìdéwájú náà náà pé yẹs mo ṣẹ̀ṣẹ̀ wàá gbàgbọ́ pé wọ́n lọ́lọ́run bá dé torí ká nàbì sọ̀rọ̀ bá àrùsọ náà sọ pé nìkan ò tó láti fi náà fi jẹ̀yàn ń yà àfọ́gbá tó dáná àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àlẹ́ ọ̀bá tó máa tí ó sì má. náà sọ pé falamma ra'aytu al-amra amran munkara àbí amran munkara da'awtu qumbura nígbà tí mo rí kó ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ ti ṣẹlẹ̀ mo wá pé kóńbòr kóńbòr òun náà ni ẹ̀ṣọ́ jọjọ lórí àwọn ẹ̀ṣọ́ lọ́dọ̀ àlè mo pè pé ẹgbẹ́ kòtò ẹ̀ dáná sí sísọ síná tá a tún bẹ̀rẹ̀ sísọ wọn síná wọn bá tún ní àti ẹ̀wà tẹ̀tẹ̀ gbà nù torí pé Ànábì sallallahu alaihi wasallam ọlẹ́nìkan ọ̀tọ́ pé kó finá fi jẹ̀yán yàn àfọ̀gbàtọ́ dáná wọ́n bá tó ti dáná náà ló ń kó àwọn dà sínú náà àtúrí nínú àwọn ṣíà gbogbo àwọn eléyìí àwọn tá a sọ àwọn golat golat ṣíà àwọn alárekúndá àwọn tó ti gun ìdílé kọjá ewé àwọn aláhọ̀kángun nínú àwọn ṣíà rẹ̀ a rí nínú wọn àwọn ìjọ tó sọ pé màláíkà Jibril ló ṣàṣìṣe nítorí pé Ali ibn Abi Talib radiyallahu anhu lọ́lọ́run rántí àmọ́ nítorí pé ànábì sallallahu alaihi wasallam wọ́n jọra gidi pẹ̀lú àlì ni màlíkà sì wá sì wọ́n mu àbẹ́ rí nǹkan mẹ́rin wọ́n bá lọ gbé sẹ́fọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó ti ṣe pé ta ni wọ́n rántí lọ́dọ̀ àwọn òpùrọ́ burúkú àwọn ọ̀daràn adékútá yìí àti sàdìsẹ́ bá wà bá lórí ta nàbì sallallahu alaihi wasallam adékútá nàbì Ibrahim náà kọ wọn kìí ṣe Musa kìí ṣe Isa wọn ara sí kìí ṣe Sulaimana kìí ṣe Dawud kìí ṣe Zakariya kìí ṣe Yahya kìí ṣe Ayub kìí ṣe Shuaib ajẹ́ pé tí sáà ti bọ̀ ńkọ́ ọjọ́ ti pẹ́ àwọn ṣe àbúrúkú. ìgbà tuntun yá wọ́n tún ní àlùwẹ̀sọ yá wà lánàbí ti sọ àsọtẹ́lẹ̀ gbogbo sàhábà tí mo bá ti kú dá ikú àwọn àwọn ètùnà àṣẹríyà nù. هو الشيعة الاثنى عشرية الجعفرية الإمامية يراهم يدوان إيران عراق باكستان في يروان تطبق من نجيريا أنا سأيكي أنا يدي ساسو تلك ني يوم غدير خمس ní ọjọ́ tí wọ́n péjọ sí ibùdágún omi tá à ń pè ní kham nígbà tá à ń darí bọ̀ láti hijjatul wada' fanabi kó gbogbo sọ̀hábà tó tẹ̀lé jọ́ngbà yẹn wọ́n sì lé ní hundred thousand péjọ yẹn lànà ti sọ fún ọ bá ti kó o dání ọjà àròlé lẹ́yìn ni kíkẹ́ Ali ibn Abi Talib àmọ́ unfortunately. nàdánà bíi kú tán gbogbo wọn dalẹ̀ torí rẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ gbogbo sọ abàdì kẹfẹ́ lọ́dọ̀ ta ni ṣìyà akhzahumullah tọ́ wọ́n ní ìwé kan bẹ́ẹ̀ o wọ́n bi àlè ìlérè hal khassakum an-nabiy sallallahu alayhi wa sallam bi shay' lam yakhus bihi an-nas kaffah sí nǹkan kan bẹ́ẹ̀ dáná bíi dáa fún yín tí ò fún àwọn èèyàn yòókù. tẹ̀yìn ara lè rẹ̀ à ẹ̀rọ pé nísìnyí tí yẹn bá ń nípa ẹ̀sìn Islam tá à ń kọ́ yẹn lẹ́sìn á mà ṣàlàyé ẹ̀sìn á mà ṣàlàyé ẹ̀sìn fún gbogbo yẹn so ó yẹ kó lé pé àwọn ọmọ tiwa à ń tún kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó tún jẹ́ kó tún dìjò ju èyí tá à ń kọ́ gbogbo yẹn lọ nítorí bá méjì kọ́ nítorí tó tá a kú ó lè jẹ́ pé àwọn ọmọ ó lè di àyè wa mú dáadáa so ọ̀pọ̀lọpọ̀ ń tà mà á ti fẹ́ pọ̀ sí wọn la káwọn náà ti mà sẹ́wọ̀n pé báwo èèyàn ṣe máa ṣe nù ǹjẹ́ bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi náà wá sí tí àwọn àmọ́ kan ó fi mọ ẹ̀yìn yàtọ̀ sáwọn èèyàn yòókù قال ما خصنا رسول الله صلى الله عليه وسلم بشيء لم يخص به الناس وفي كك كان بذا قوى kò sí nǹkan kan tánà ti dá fún àwa gbogbo èèyàn yó wa salamuhu alayhi anábì wa Allahu akbar ọlọ́run bá ti tún ṣe ó sì tún ṣe bọ̀nà tó jù kọjá ni tó ṣe é pé ọkọ àwọn aráalé rẹ ní nǹkan kan tí ọkọ ara yòókù ó gbé nǹkan kan rẹ tí gbogbo àlùmọ̀ yòókù eléyìí náà ó fi hàn pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ aṣíwájú fún gbogbo àwọn èèyàn tó bó ti yẹ kẹ́ ẹ jẹ́ nù gẹ́sì ọmọ yín lọ́mọ yín so ṣùgbọ́n àwọn ọmọlẹ́yìn yín ó yẹ kí jẹ́ pé bẹ́ẹ̀ sì máa bá wọn ṣe ẹ ní fi gbà kan bọ̀ kan nu ẹ ní fi gbà kan bọ̀ kan nu nítorí pé àwọn náà lẹni tí yóò ṣẹ́kù àbí àwọn náà láàrẹ̀ ni tí ó ṣẹ́kù nù wọn papọ̀ mọ́ àwọn ọmọ yín gan sẹ́kùn wọn máa padà tán ntẹ́ balẹ̀ kó ara yìí ọ̀dà àkọ́dá ni àwọn náà ni wọ́n máa tàn ká lẹ́yìn. ìrẹ́lú ti jẹ́ pé rí tí olùmọ̀mí kú gbogbo àwọn ẹni tí wọ́n máa gbárùkù ti nǹkan tó ṣe títí tó fi kú tí wọ́n sì tún máa tan ẹ̀kọ́ tó fi máa ráyé ká ẹ̀rí pé tó pọ̀ jù nínú wọn fún èso ọmọ tó bí wọn ò ní jọ ọmọ tó bí kẹ́bí gbogbo wa náà ní ìsinmi àwọn sọ pé àfáwa àfáwa àfáwa wa ló bí wa ni ìsìn ló bí wa irú àfáwa náà ó láwọn ọmọ tiẹ̀ náà àfáwa náà láwọn ọmọ tiẹ̀ àfáwa tó wá láwọn ọmọ tiẹ̀ yìí mélòó lọmọ ẹsẹ ẹsẹ láti ẹsẹ fi promote ọkọ rẹ̀ káti ẹ fi pé bàbá wọn exist rè ó lè mẹsì ok bó a nwata pé ńgbà tá a lọ kí ó lọ́dọ̀ àfààyàn àfààyàn wọn ń fi ẹ ń fi ìlara ìtara ń fi bá wa ṣe àti kọ́lọ́mọ dọ́mọ rẹ̀ mọ̀ yàtọ̀ sọ́mọ ẹlòmíì kò fà wá mára kò sì ṣe pé èèyàn làwa náà ṣé lónìí sọ ni ọlọ́run lọ́kọ́ tẹ́ẹ̀sì tẹ́ẹ̀ jàǹbá wọn nítorí kí wọ́n mọ̀ nígbà wọn fi ran sípò ẹ̀ tó fẹ́ kọ́ wọn ẹ̀ rí i pé wọ́n ó ọmọ fún yín gbà mí lọ wọ́n dúró tì yín ju àwọn èèyàn yín lọ irú ẹ̀ lọ́lọ́ fún anábìwọ̀ Muhammad sallallahu alaihi tó bá tẹ̀ wá jẹ́ pé àwọn ọmọ náà lásán là lábì ma ọmọ rẹ̀ ló kù lẹ́yìn ànábì tún kú oṣù mẹ́fà Fátímà náà kú sẹ́wọ̀n pé bí ọ̀gá jáde ní gbogbo àgbá ńlá yìí adẹ́pẹ́ tó mú wá gbọ́ yóò ti parun yóò ti parun dànù sọ eléyìí jẹ́ báwọn sọ wọ́n ní kò sí nǹkan kan o sáànà bí sallallahu alaihi wasallam tó fi kọ́ wa tó fi pamọ́ sọ́dọ̀ tiwa yàtọ̀ sí gbogbo àlùmọ́ illa ma fi qirab illa ma fi qirab sayfi àyàfi ti ń bẹ nínú ẹ̀ẹ́ nínú apò ìdààmì ilé ìdààmì nǹkan kan bẹ́ẹ̀ bọ́yá ẹlòmíì ọ̀mọ̀ ń parí àmọ́ pé nǹkan mi wá wá yàtọ̀ sílé yèmí ọ̀mọ̀ àṣírí nǹkan náà mo ti fẹ́ tú ni kí wàá nìkan náà kò sí kankan má mi àṣírí nǹkan tí mo rò pé ó fi pamọ́ sí wa lọ́dọ̀ náà mo fẹ́ tú ni. ثم أخرج صحيفة ní Ali bin Abi Talib bá mú ìwé kan jáde ìwé tán sọ ń gbà yẹn kì í ṣe pé ìwé pépà ti ń tiwa o awọ awọ tí wọn kọwé sí fẹyìdá fi ha mọtò abábánú rẹ pé tí wọn kọ ọbẹ ni pé anabi sallallahu alaihi wasallam sọ pé la'ana Allahu man dhabaha li ghayri Allah Ọlọ́run la'ana gbogbo ẹjọ bá du ẹran fún kàmí ìtọ́yàtọ̀ sí Allah la'ana Allahu man saraqa manara al-ard ọlọ́nlá náà gbogbo ẹ̀ tó bá di àmì ilẹ̀ ẹlẹ́kẹta làánà lọ́hùnmọ́ làánà wàlídàáyì ọlọ́nlá náà gbogbo ẹ̀ tó bá ṣépè fún òbí rẹ̀ méjèèjì ẹlẹ́kẹrin làánà lọ́hùnmọ́ àwa mọ̀dẹ́dá ọlọ́nlá náà gbogbo ẹ̀ tó bá fàyè gba aládàáda lẹ̀ àwọn nǹkan mẹ́rin ẹ dákú sọgbẹ́ ànìjẹ́ ti náà dáhùn ọ̀pọ̀lọpọ̀ sallallahu alayhi wa sallam. alákòókò wọn ni láàánú Allahu man dhabaha li ghayri Allah ọlọ́run láàánú gbogbo ẹni tó bá du ẹran fẹ́lú mi tó yàtọ̀ sí Allah ẹran dúdú ìjọsìn kò yàtọ̀ sí rúkú àti sujud kò yàtọ̀ sí as-salat kò yàtọ̀ sí az-zakat kò yàtọ̀ sí al-jihad al-amru bil-ma'ruf wan-nahyu 'anil-munkar. tó yàtọ̀ sí àdúà tó yàtọ̀ sí azikir torí ẹ̀ka dú ẹran ara ìjọsìn báwo wá ni dúdú ran owó ṣe já sí pàǹfin sẹ́sì òun náà ni pé gbogbo ẹran wa tá ti fẹ́ dú àmàdù fún Allah nítorí wọ́n sọ pé láàánà Allahu man dhabaha li ọlọ́run láàánà gbogbo ẹ̀ tó bá dú ẹran fún nǹkan míì tó yàtọ̀ sí Allah a jẹ́ pé dídú ẹran fún Allah ó ní قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له adu ẹran wa fún allah mẹtẹmọ àkọ́kọ́ nù tóbi dẹpọ wà lórí tòwí gbogbo ẹran tó bá fẹ́ dún wàá máa dún fún allah wà ń kànà bó tilẹ̀ jẹ́ pé ọlọ́wọ́n bò ní jẹ ẹran rẹ̀ ọlọ́wọ́n wa a a sì tún du bismillah lórúkọ allah adu lórúkọ allah kò túmọ̀ sí pa adu fún allah adu fún allah kò tó láti múni má sọ pé bismillah mo rò pé fura torí pé ní ìsinyìí ẹnìkan ọbẹ̀ dúnra fún Ṣàngó wọn á ní bismillah abẹ́rẹ́ wọ́n fẹ́ dúnra fún ṣéwù kan bísímìlà wọ́n fẹ́ dúnra fóró bísímìlà fún mọ́wúlì bísímìlà fẹ́gún bísímìlà abẹ́rẹ́ nǹkan mẹ́rin kò dú fún Allah wọ́n láti ó dú lórúkọ ọlọ́run sẹ́ẹ̀ jẹ́ àgbọ̀dọ̀ jẹ́ tọ́ ẹnìkan wọ́n fẹ́ ẹran tiẹ̀ fún Allah wàláàkín ó ní ní orúkọ jésù àníjẹ lórúkọ àwọn òkè mẹ́tẹ̀ẹ̀ta tó gbélé ró eh, fẹjẹ ọlọmọdé àwọn jẹjẹkújẹ lórúkọ àwọn aláàlàálẹ yìí eh, fẹjẹ ọlọmọdé àwọn jẹjẹkújẹ sọ àwọn nǹkan agbọ́dọ̀ kéèké tí ẹ ló ti jẹ pé nǹkan ṣe béèrè kẹrù gbà mí wà láàlú sọ ó fi làákà ìpè ó ní ní ìsinyìí afẹ́ jẹran àwọn ẹran tó ti ń ta lù wá àmọ́ bá ti lè mèyí tọ́tọ́ àti etí ọ̀tọ̀ ìlú wo lẹ́wà ọ̀dà pọ̀ ló tọ́ wà mọ́ ni á ẹ sì sẹ́ni o ẹ lọ sísọ àwọn alápàtà ẹ̀yàn investigating committee ikọ̀ àfimúfinlẹ̀ láti lọ wo bóun ń pẹran fáwọn èèyàn jẹ́ lùyìn o ẹ̀tọ́ yín ni nítorí pé wọ́n pe kíní kan ní consumption àbí consumers right ẹ̀tọ́ àwọn ẹni tí ń jẹun ẹ̀tọ́ àwọn ẹni tí ń jẹ ntẹ̀ǹsẹ̀ ẹ̀tọ́ àwọn ẹni tí ń lo ntẹ̀ǹsẹ̀ wọ́n lẹ́tọ̀ ẹ má fún wa wọ̀jẹ ẹ má fún wa jẹkú jẹjẹ tó alẹ́ láti lọ bí sẹ́mi àti pẹ̀rẹ̀ sẹ́mi tó fún Allah òní lórúkọ Allah sẹ́mi pé sẹ́mi á dé ìdásí du ẹ̀rọ ẹni tí ẹ ń dún fún Allah ní lórúkọ Allah ẹ̀sùn èdè tá a gbọ́. ọ̀dà tẹ́ ń dún fọ́lọ̀ lórúkọ ọlọ́ àmọ́ lórúkọ ọlọ́ èwo tún ni tẹ́ ń dún fọ́lọ̀ sọlọ ni ọ̀hún ara ni sọlọ ni ọjà ni mo yé wa ibi tí a kiri kí ìjẹkújẹ ẹran tán fún wa jẹ. so i need láti ẹ̀sìn lè mí sí àwọn ẹni tí ń pẹran ńlá ọwọ́ pé a mùsùlùmí ló máa ń pẹran lẹ́wà ẹgbẹ́ àfẹnijẹ́ ẹsẹ̀ mùsùlùmí rẹ̀ kò tó mùsùlùmí rẹ̀ wò lọ́nà gbẹ̀sìn yìí. ìjágbó náà lè ju lórúkọ sídìí ahmed tijani sídìí abdulkadir abẹ́rẹ́ nǹkan sídìí ahmed rifai táwọn eléyìí náà ebi mùsùlùmí náà lẹ́pẹ́ wọn pé tọ́ àwọn náà ṣá kí mo lè ọjọ́ kó gbogbo yín akramakumullah ẹ rí i pé àwọn èèyàn gan wọn wà train wọn máa ń kojú díẹ̀ sí ìdí nù tó fi jẹ́ pé ọlọ́run mẹ́jọ jẹ́ kó gbogbo àti jẹjẹkújẹ á ju ẹran fọlọ ẹ̀yẹn gbọ́n tó lọ sọ kul inna salati àti sọláàtì mi wà nùsùkì àti ẹran tí mò ń pa ومحياي أتسامين ومماتي أتكوني لله في الله يعني صلاتي لله نسكي لله محياي لله مماتي لله تريد لا بد أن تذبح وأنت تذبح لله لا لغير الله gbogbo ẹran tó bá dùn ọmọ àdúgbò mọ̀ ń dùn fọlọ̀ wẹ́yìn lẹ́ kọ̀tọ́ka jẹ́ ìyá mélòó láàbì ẹ kọ́pọ̀lọpọ̀ wa náà gan ọba ti rẹ́ran tó kó sínú ata táwọn kan wá rọ ayọrí sókè pé ẹran gidi mani nǹkan inú ẹran mani ẹlòmíì ti ń datọ́ ni wọ́n ń bèèrè kẹ́dá sí ẹdú ẹran yìí lè láàrin kó dá pọ̀ wọ́n ti lè wá dìdì ni wọ́n sábò subahana allah ilaahi laana allah man dabaxa lẹ́gẹ́yìrì la ọlọ́lá àná gbogbo ẹni tó gbé ẹran rẹ̀ fún nǹkan míì tó yàtọ̀ sí allah alákọ̀ọ́kọ́ ni. ìjẹ́sì dúlè lẹ́ ọgbọ́dọ̀ jẹ́ ní Allah tọ́gbà pé kẹ́ ẹ dú òun sì ṣe lẹ́tọ̀ pé kẹ́ ẹ jẹ kìí ṣe gbogbo nǹkan lọ́tọ́ ká pa tó bá ẹyẹ hudhud haram ní kẹ́ pa ọ̀pọ̀lọ́ haram ní pa wọ́n ń pa húdúhúdà ẹ̀ ń pọ̀ pọ̀lọ́ ẹ ti wá pèlú atakalẹ̀ ẹ bá ti so eléyìí bákan náà jẹ́ ṣe jíjẹ rẹ̀ bí àwọn ẹranko abìjà ọba pa èyí yòówù ó lè jẹ nínú wa lélẹ̀ àníjẹ àníjẹ sẹ́mi ìdí tíṣẹ̀rí àti wa mú wa báyìí torí kẹ́ ẹ lè bá a mọ̀ pé ẹ̀yin gbogbo yín gbogbo òsè ẹ̀yin gbogbo ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀ gbọ́dọ̀ ṣe dábì li ghayrillah. tọ́. لعن الله من سرق منار الأرض. ard ọlọ́run lánàá gbogbo ẹni tó bá di àmì ilẹ̀ nínú àwọn riwayat mi man ghayyara manara al-ard gbogbo ẹni tó bá pa àmì ilẹ̀ tó bá padà ọlọ́run lánàá so tí àdéhùn kan bá wá pẹ̀lú gbólóhùn kan tómi wá pẹ̀lú gbólóhùn míì èyí mi èyí èyí kejì ńlẹ mà fi túmọ̀ eléyìí sàkọ́kọ́ jíjí tágbà lérò ń bíà ní pé yíyí padà nísìnyí wọ́n ra lẹ plọ́ọ̀tì kan ẹlòmínà ra lẹ plọ́ọ̀tì kan ẹlòmínà ra lẹ plọ́ọ̀tì kan wọ́n á rà á tẹ̀léra wọn lọ́ba wọn àwọn ọ̀dàlẹ̀ wọ́n ti bá yín wọ̀n sixty by one twenty fifty by one hundred twenty five by fifty àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú ti má tiẹ̀ kálukú ti wá sàmì tuntun hmm, lóru kan lẹ́nìkan kan bọ́ ọ̀fẹ́ gbogbo pọ̀pá tẹ́ rì má lẹ́tẹ̀ fi gúnlẹ̀ lọ ọkàn wá sún ni ó sún tiẹ̀ mánú sí kí tiẹ̀ ó lè fẹ̀ sí lódì wọn ẹsẹ̀ márùn márùn ó sún tiẹ̀ mánú ọlọ́nla àná gbogbo ẹni tó bá ti bẹ̀ gbogbo ẹni tó bá fi lè yí àmì ilẹ̀ padà ọlọ́nla àná wọ́n ẹsẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí blọ́ọ̀kù tẹ́ máa láti di mákètì ilẹ̀ sí yín wọ́n kàn máa mọ̀ wá kó wọ́n kó kíni dígà wọ́n kóbó wọ́n fọ̀ ní ó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nu so dàdí tẹ pé lámì tẹ ṣe sórí ilẹ̀ yín ẹ̀yìn sì lè má débẹ̀ fọdún mẹ́ta tí àwọn kọ́ aláṣírí jùlọ lọ so wọ́n kọ́kọ́ fọ ojú tó pa pa pa pa pa blọọkù yẹn wọ́n ti dé pa yóò ti di kíni yóò ti di kíni wọ́n kàn hapò mẹ́rin wọ́n kàn mọ blọọkù mi nípa ẹgbẹ́ tẹ̀síwájú ẹgbẹ́ tẹ̀síwájú gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀ ọlọ́nlànà ẹnikẹ́ni tó bá pa àmì ilẹ̀ dà ọlọ́nlànà tẹ́lẹ̀ ti mà pé ilẹ̀ gan tẹ́lẹ̀ nà ẹni bá gba ilẹ̀ lọ́dọ̀ ẹlòmíì nígbà àbòtí nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam ẹni tó gbà yẹn iná ni wọ́n fi fún lọ́rùn tó bá dọ́gbẹ́ nígbà òkè yá mà títí dé ilẹ̀ keje ìyẹn ni pé plọ́ọ̀tì kan lọ gbà plọ́ọ̀tì kan ilẹ̀ táwa wà yìí àti ilẹ̀ mẹ́fà yòókù ó di mélòó ó di méje déédéé plọ́ọ̀tì kan wọ́n ìfún ọlọ́run jọ gbèǹdé pé o lè rí o tó di lẹ́gbà. ẹ àwọn tó jẹ́ pé wọ́n wá ń gba ilẹ̀ ekaas odidi ìlú odidi ìlú odidi ìlú náà pé kí wọ́n bá wọn. ìjọba ìdàgbìyàmù ètò tó máa ṣe káàtó máa bẹ́ẹ̀ tapá wà ń talẹ̀ kakọ́kọ́ ma authenticity ibò làwọn bàbá wa ti nílẹ̀ yíká ti pa kàn lọ kóòtù alọ sẹjọ́ àwa wọn gbé fún a wọn lè gbérọ fún ọ láyè tó ṣùgbọ́n balil insanu ala nafsihi basira ojú kèé sókùnkùn kọ́mọ́ ríran kí ni ọ wá sókùnkùn sójú rẹ̀ wọ́n dánú ara rẹ̀ mọ́. wọ́n gbóúnjẹ kalẹ̀ wọ́n kó ẹran sí lóríṣiríṣi wọ́n ní ẹ máa jẹun ẹ jó oúnjẹ yìí ẹ sá ń jẹ ẹ jó oúnjẹ yìí ẹ sá ń jẹ kó o ti ń fẹ́ràn adìẹ ya lọ fẹ́ lẹ́yìn ẹ jó oúnjẹ yìí kò sí dábì sí àfẹ́ dájẹ wọn náà fẹ́ jẹ́ ọmọ fóúnjẹ sòfò ẹ jó oúnjẹ yìí ẹ dàpọ̀ ibi tá a jẹ́ dé yìí ní jòun o nígbà tí èsì pé ràkúnmí ni wá tá a ní táǹkì kan tá a máa kó pamọ́ sí pé ńgbà bá nídìí á tún máa tún jẹ èyí tá a jẹ iná ti tó kó nínú ọmọ mànú ó nù ò lè mà kó yó kó tún máa pé gbẹ́sẹ̀ ní kó wọn máa jẹ́ ebi ebi ní láti máa pa òun lóòótọ́ ebi ní láti máa pa kìnnì ó ti yó náà ní ìjẹ̀bù yó bí kóòtù bá da yín lẹ́jọ́ ibi tá à ń lọ pẹ́yìn lẹ nílẹ̀ tí bàbá yín ò ní sòsẹ́ máa pé ẹ ti forí gbé jombo ni ẹ̀yin náà wá ń tà ẹ̀ ń pọ́ńtì lábí ó ọ̀lú kan mẹ́ọ̀ nítorí dájú ni pé ẹ̀jẹ̀ ìjọ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yàrá nínú àgbà náà bàbá ńlá bàbá ńlá bàbá yín tẹ lómi rẹ̀ kìí ṣe mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam sọ pé la yarithu al-muslimu al-kafir wala al-kafiru al-muslim walhamdulillah yìí ti di mùsùlùmí wọn ní mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí how come sẹ́wọ̀n pé mẹ́rin fáìlì ọjà gbèsè gbèsè lórí <laughs> torí ẹni tó yí àmì ilẹ̀ padà ọlọ́run lánàá ọlọ́run lànà yín máa ń ṣẹlẹ̀ gán ẹni tó talẹ̀ fún yín onítùrọ̀ bùkù ní ìtúká pé èèyàn mẹ́wàá ra plọ́ọ̀tì níbi bíbá ẹni sìn ten plots tẹ bá ti lè jáfara tẹ wàá máa ṣiṣẹ́ lórí ẹ̀ táwọn talẹ̀ rí báwọn ti ta gbogbo lẹ́rí àìsàn kò fẹ́ kó nǹkan kan máa ń bẹ wọn á gbàgbé ọgbọ́n á sùpèsè á sùpèsè á sùpèsè ọ̀kan yọ mẹ́wàá aṣọ di mọ́kànlá olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ níìsín nínú forty five èyí táwọn fifty ẹ̀jẹ̀ aṣọ di forty five sẹ́wọ̀n pé five five six tí wọ́n bá yọ lọ́nà mẹ́wàá ó di kíni fifty omi ìyọ àbí ọ̀yọ́ ọ̀yọ́ ó tún lé so eléyìí tí ó sì gùn náà wọ́n tún yọ náà wọ́n bá gbé ilẹ̀ kan ti yọjú mẹ́ ọ yọjú báwo kò sí mẹ́tẹ́lẹ̀ má béèrè gbòòrò lòun àmọ́ ọwọ́ strategic area tọrọ ni wọ́n mú síbi tó kángun tó jẹ́ kínni tó bọ́ sójú gbàrà wọ́n máa fi cornerstone plot àbá gbogbo olùjàmbá wà fún mi wọ́n ti yá mi lẹ̀ padà irú ẹ̀ náà ló lórí ikú tó sọ̀nà kéèyàn mẹ́jọ ra plot ẹ̀yọ̀ kan ó lè fẹ́ẹ́ pé wọ́n ní àgbà tẹ ẹja fara ni ẹ̀yàn já sí ni já sínú ẹ̀rẹ̀ nítorí pé kò níbí yìí wọ́n máa ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ dáadáa tó bá já fara wọ́n lè ta lé kan fún yàn mẹ́ẹ̀ẹ́dógún wọ́n sì tún lè ti ta lé fẹ́nìkan kó jẹ́ pé tọ̀ miskin miskin miskin miskin àbílẹ̀ kò rówó tí ó fi wá dìvẹ́lọ́pọ̀ ẹ̀ wọ́n bá tún ta fẹ́ ló gbé wọ́ tílé ọba ti dùn lórí rẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta sọmọ kí tí wọn náà bá ti ràn kán fẹ́ kó tètè fura ṣé lélẹ wù ń bẹ láàrin ọ̀sẹ̀ mẹ́ta kò lè wù ó inú ọmọ bíi tí ń wò ó sí o orí ìtẹ ni wọn ti fọ àgbà ìgbà tí wọn bá ti sáré lọ rọọṣì tó ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ ẹni tó nílẹ̀ bá dé wàhálà bẹ̀rẹ̀ ọ̀tá lẹ yọrọ ayọ ẹsẹ̀ kó mẹ́rin ẹlẹgbẹ́ nìkan nu fámìlì lọlọ dẹsẹ wọ àwa gan wa láti gbà yà rí bàbá yìí lẹ fọsí wẹ ọgbẹwò wa pé fọsí wẹ òun ò sí ní fọsí owó ló sì san <laughs> ok ẹni bàbá bàbá ti di ẹni tó jẹ ẹran dára akramakumullah ẹ má ẹ má dàwọ Ọlọ́run ọba ọfẹ Ọlọ́run ọba ọfẹ ẹ má yí àmì ilẹ̀ padà níta àmà níta nìkan ẹ má bẹ̀ gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé ní àwọn àlùkò kan ẹ̀rí láyé jọ́ ìjọba máa ń silẹ̀ mú bí ìgbà sílẹ̀ yẹn ò lóluwa pápá ń gbàdá gbófin rọ́kan jáde pé gbogbo ilẹ̀ tìjọba ni so ẹni tí wọ́n múlẹ̀ lọ fún secondary school secondary school mi ọlọ́lọ́mọ hectares tí wọ́n mú fún gbẹ́gẹ́ tó máa fẹ́ ta yunifásitì ilẹ̀ gan láwọn kọ́ńtì mi ó tó àwa mú fún common secondary school àwọn abálẹ̀ tí ìjọba wa gbalẹ̀ lọ́wọ́ wọn ń gbà wọn àwọn tí wọ́n ta gbogbo ilẹ̀ tí wọ́n tán wọ́n wá tìjú sí àwọn ilẹ̀ tíjọba gbà tó fi ṣe secondary school àwọn àmọ́ pátá látẹ̀yìn ẹ tètè máa kọ́lé o tètè máa kọ́ o tètè máa kọ́ o àwọn wọn kàn gbà lọ́wọ́ wa ni àwọn alábòsí jàǹbá àjọgbọ́ àwọn akọ ẹnìkan ọ̀sẹ̀ kínní wọ́n ti máa wọ́n ti máa fàtà lájọ. sẹ́ni ìjọba wa tàwọ̀ agbọ̀n wájú ní ìjọba náà wà fura pé kí ló ń ṣẹlẹ̀ ẹ gbé katapila ẹ lọ gbogbo lọ́wọ́ àpòjọ. òkèta lọ́yẹ̀ kán kọ́kọ́ mú lẹ́yìn tí ẹ ti sílẹ̀ fún ìjọba ìjọba kọ́ létí lórí kọ̀kọ́ létí lórí kí ló tún mọ̀ yín padà bẹ́ẹ̀ kí ló mú yín padà bẹ́ẹ̀ torí ẹni tó bá yí àmì rẹ̀ padà ọlọ́run lànà rẹ̀ bákan náà la'ana Allahu man la'ana walidayhi ntọ́fà tí al-Imam al-Bukhari fi má dé tì í wà nù ọlọ́run lànà gbogbo ẹni tó bá lànà bàbá àtìyá rẹ̀ èébú bàbá àtìyá wò sí lẹ́nu wa à ń bọ̀ síbọ̀ sí èpè à ń bọ̀ síbọ̀ sí èpè ah, bàbá ẹ màmá ẹ àwọn olùdókòwò láti mọ̀ tán wọn kódà bàbá yẹn ò nídìí kó ṣépè tóró ti ṣépè lura rẹ bá ìyá yẹn ò nídìí kó ṣépè fún ọ ó ti fọwọ́ ara rẹ gbé wàhálà jẹ bá èpè òbí kò sí lẹ́nu ọmọ òbí ò nídìí káwọn náà tún ṣépè ẹ̀ nídìí ìgbà míì ẹlòmíì máa bú bàbá àti ìyá rẹ tí ó rò pé òun sọ̀rọ̀ gidi o wípé ìdìde tèmi náà dìde ní ìsọpé ní kàwé àwọn pé wèé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlùjáná ní ìsọpé ní kàwé tí mo fi wá dé ti ọwọ́ bàbá ni ọ̀ràn mi lọ sẹ́wọ̀n kó ti bú bàbá rẹ̀ wá kó ti bú bàbá rẹ̀ ok bàbá rẹ̀ sá ti bí ọ kí ló dé ńgbà tí wọn náà dàgbà tó ọmọ pé léèwé wà ẹ̀fẹ́ ń ṣà kí ló dé tó ọ̀ràn rà rẹ̀ sẹ́yìn ọmọ pọ̀pọ̀lọpọ̀ ní ìtútọ́ lọ sí sukùl ló ń rárá rẹ̀ so ọ àmọ́ fojú aláìdáwó bàbá rẹ̀ bí ó lè ti wo tí mò ń ti bí ọ rí ọ tọ́jú rẹ títí o fi gbàlágà so ìwọ náà kárí ọba ni máa bá sẹ́ǹsì ẹlòmíràn lọ bá ìyá mi lọ́gbà mi jẹ́ o àwọn ń gún wa nù o <laughs> ò sọ̀rọ̀ wọn dáadáa ìyá mi lọ́gbà mi jẹ́ èyí sì ìyá mi ló tún mi ṣe ò ń wa nù èyí sọmọ dáadáa tó ọ̀pọ̀lọpọ̀ máa ń serú nǹkan báwọn tí wọn sì ní kọbi ara sí táwọn ń ṣe pé aburú lélẹ́yìí ẹja sọ ẹnu wa ọ gbọ́dọ̀ lánà àwọn òbí rẹ kódà kóbi rẹ kọjá káfíìn kọjá kò nàgá àwọn ọ̀tọ̀ ọlọ́run ọ gbọ́dọ̀ lánà torí òun ti jẹ́ òbí tiẹ̀ òbí rẹ tó ti wá jẹun ó lè kó bọ̀ wọ́n jẹ́ pé ọmọ aná lòun kò ní padà wà lìjẹ́mìnà láéláé ṣùgbọ́n kókó báwọn náà kàkà kọ́ ọ̀rá lìjẹ́mìnà lọ tààràtà wọ́n jẹ́ pé iná ló bá lọ àlìjẹ́mìnà ọlọ́mọ tuntun abẹ́ torí ẹ̀ ilé ìjọba àmọ́ ẹlẹ́kẹ̀rin làánà lọ́ọ̀hù mẹ́ni àwọn àmọ̀ fífẹ́ ọlọ́ńlá náà gbogbo ẹni tó bá fà yìí gba aládàáda lẹ̀ so gbogbo eléyìí náà tún fi hàn wá bí islam ṣe kó ìra bídà àdáda lẹ islam ọ̀faramọ́ ẹ sì rí i pé lónìí ọwọ́ táwọn èèyàn fi kó bídí àjẹ ó ṣèyàn kàyéfì wọ́n kó jẹ bàjẹ́ ni torí àwọn sọ pé tó bá ké súnà súnà tẹ̀ ń pariwo làwọn náà jókòó sí i bùkátà àwọn ò lè bíá nítorí pé súnà pawó bídí àǹkọ lọ pawó bàbá gbélé yìí òkè ẹni ọ̀tọ̀ bàbá sọlé yìí ẹni ọ̀dá bàbá wélé yìí ẹni bídà bídà gbogbo ẹ̀ làwọn sì ń kó jẹ́ níta o bí táwọn ti ń rówó ni mọ́lídì ẹ̀rọ̀dún ìdúrà ọdún káyó káyó ọdún ẹ̀ wọ́n gbogbo bídíà lórí tìrìtì ẹnikẹ́ni tó bá fi lè gba ọ ní àdádálẹ̀ láyè ọlọ́làlà bí kẹ́tì wàá nù yín jẹ́jẹ́jẹ́jẹ́ tẹ̀mọ̀rọ̀ àti náà lábẹ́ àgbọ́yé yín tí tó dá níwọ̀n bá bàbá lè má mú yín ọkàn rẹ̀ sì rọ̀. gbogbo ẹni tó bá ti wá tó ló ń fẹ́ máa gbèlú tó náà sì pé òun máa kéwò òun máa kíní ní òkè tán kí wọ́n bá wá ìjọ máa gbé kárìn kápọ̀ yíyání yíyání. bàbá bá ń gbọ́n bídí àwọ̀ lù tó ẹni tó gbọ́n bídí àláyè ọlọ́nlànà ọlọ́nlànà ẹ̀yẹn wá wò sẹ́yìn náà bá ti làákàyè ṣé ó ń àná máa sábà gbà láyè ní àbọ̀nsúnà wọ́n bí dànù ní gbogbo àwọn àlù pátá korongodo ẹ̀rí pé àwọn bídìí àná máa sábà gbà láàyè ẹnìkan bá wọ ọdún ní ìsìn tó ní òun ní àwọn àṣírí kan lọ́wọ́ àwọn àṣírí òun orúgànjọ́ lèèyàn máa sà wọ́n á lọ bá ẹnìkan náà àwọn abẹnugan mùsùlùmí tó lọ bá lò ó pé òun ní àwọn àṣírí kan tó ń fẹ́ fi sin wọn láǹfààní òun sì fẹ́ dákan wò lójú rẹ̀ lálẹ́ òní tó wọn bá pàdé láago méjì lóru ní máa ń sè ń sà ní bá ń sà nínú èdè wọn bá ní ọ ọjọ jíjẹ ju dán lọ tẹ gbà fún mi máa gbélé máa gbélé irú àwọn tá à ń fẹ́ lẹ̀ yìí ìwọ wá dé wọ́n ní kó báwọn èèyàn sọ̀rọ̀ ní mọ́sálásí ìlú ń gbà wọn parí sọ̀ láti jùmọ̀ à wọ́n ẹ̀yìn alálejò a sì ti fẹ́ kẹ́ máa lọ lé afẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ ṣẹ́jú márùn lẹ́yìn sọ láti ojú mà kẹ́sẹ́ ká tó ṣẹ́jú márùn lẹ́wọ̀n pé bídà lé lẹ́yìn so ni wọ́n bá sì sọ̀rọ̀ ọba nítorí alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd jama ó pàtàkì kíkà di sunna anabi mu. ẹ̀rí tí gbogbo ó ti máa wúra ọdún àwọn ọmọ tá àwọn èdè ẹ̀rí làwọn ti rẹ̀ ìmọ̀ bàbá ibo ni ibo ni mo lẹ́ bá ilé ẹni bá ń wáyè sílẹ̀ ìjọba mo fẹ́ bá wò ó ayé ti tẹ́lẹ̀ <laughs> subhanallah so aládàáda alẹ́ lọ́rẹ́ o ọlọ́sì làánẹ̀ ni ti máa ń gba aládàáda alẹ́ láàyè ìmáàmù kan olùkọ́lọ́ mẹ́tò wọn sóore dára àwọn ìyá ní kọ́ sá wò ó ní gbogbo ẹni tó bá ti wá lu àwọn tó jẹ́ mùsùlùmí tó bá ti ẹ̀dá àfá ló máa gbà láyé ó máa bá pé kó bá wáyé mélòó mùsùlùmí tó wá lu àwọn kó bá wáyé ẹ gbẹdẹlẹ àkọkù ni àwọn lọ tún bẹ ṣe kó sáà máa gbé bẹ káwọn èèyàn pọ̀ pàápàá àwọn apá tó máa ń wọn ṣe kínní òun náà wá ń sọ ni wọ́n ń kọ̀mplain pé gbogbo àwọn ẹni tó ń gbà bá wọn ó fojú àfa wọlé kọ̀pẹ́ kò jìnnà ní bá ń ṣe gbájú ẹ̀ òun náà bá di ẹni tí ń pawọ́ dà so náà sọ fún jọ yẹn pé à anábì sọ̀rọ̀ bá àdìsọ́là sọ pé ọlọ́run láàánà gbogbo ẹni tó bá bá ìgbà ládàá lẹ̀ ẹ̀sìn máa pé irú ẹyẹ lẹ̀yẹ wọ̀tọ̀. ẹnìkan ní ìsìn wọ́n sì wà ń pò ẹni tí wọ́n lè wá bá tí wọ́n bá fẹ́ gbèlú ilé tí wọn náà kó kó kó gbọ́n pé wọ́n mọ̀rú àwọn àbéèrè tẹ́ lè fi tẹ́ẹ̀fì mọ̀rú ẹni tó jẹ́. wa ó sàn ju kó lọ. nítorí pé tó bá ti ráyè ìjókòó ìbàdàn yìí ò ní kò mbẹ torí ọlọ́run láàánà gbogbo ẹni tó bá gba aládàáda alẹ̀ láàyè àwọn olùmọ̀ àwọn wa sọ pé kìí ṣe pé ẹni tí ó ṣe àdádálẹ̀ ikú ṣe bídà nínú ẹ̀sìn lásán o àwọn nǹkan mìíràn tún wọ ọbẹ̀ o bí nísìnyí báyìí wọ́n lọ gba ẹni tí ń bá àwọn èèyàn párùn wọn dànù ọlọ́gbà aláyè tó fi wọlé. Mr. Baba ti ń fárùn àwọn èèyàn dànù náà lò wọlọgba láyè tọ èèyàn wà bẹrẹ wọlọgba bàbá tó ń ta mísíkì láyè tó fi wọ ìlú tó fi wà dúpọ táwọn èèyàn fi rétí bora má wọn náà wà bẹrẹ o arábìnrin àbárakùnrin ti ń bá wọn lẹrún márùn tó títà lóhùn wọ́n lọ gbà láyè wọ́n náà wá bẹ́ wọn wàhálà màjàmbá gbogbo nǹkan tó lọ́n sì lé wọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbà wọn láyè kí wọ́n fi wálé tí wọ́n fi ń tẹ́tẹ́ ọwọ́ wọn wò ó lè bọ́n bẹ́ẹ̀ ọlọ́run láàánú ẹni tó gbà wọn láyè. lábẹ́ àwa wá nílé àwa láwọn ṣọ́ọ̀bù business center lára rẹ̀ a gbọ́dọ̀ wá gbogbo èèyàn tí dáàbà gbà tí òfin ní jẹ́ pé ńtọ́ takotọ́ lọ ni wọ́n máa ṣe láwọn ṣọ́ọ̀bù wa nítorí pé tí a bá fi lè gba ẹni tí wọ́n máa ṣe ńtọ́ takotọ́ lọ láàyè nínú àwọn ṣọ́ọ̀bù wa bí ẹni tí wọ́n máa conduct church nínú ọ̀kan nínú àwọn ilé wa àbáwọn business center wa tá a dálẹ̀ la'ana Allahu man awa muhditha abájẹ́ gbá ẹni tí wọ́n mọ kọ̀ǹdọ́kítì bẹ́t bẹ́t bẹ́t bẹ́t bẹ́t oríṣiríṣi tẹ̀ ti so ẹni tí wọ́n mọ kọ̀ǹdọ́kítì bẹ́t níbẹ̀ òun náà kọ́ èèyàn ti wá bẹ ọlọ́run lánìí wàhálà màjàmá àti gbogbo nǹkan ní ìbẹ́ ìbẹ́ ìbẹ́ ìbẹ́ torí ẹ ẹjá kéè sára o lọ́dájú ike tí onílàákàyè tó bá gbọ́ irú àwọn nǹkan wọ̀nyí yóò sì làákàyè yóò sì mọ̀ pé òdodo ẹni dáná mi sallallahu alaihi wasallam ti fi mọ̀ wá oríire ń bẹ fún gbogbo ẹni tó bá gbọ́ tó tẹ̀lé aburú yóò sì jẹ́ tẹni tó gbọ́ tó fetí pàlàbà rẹ̀ àdìsí ọjọ́ àdìsí tó fẹsẹ̀ rinlẹ̀ ilé ìjọ pé Imam Muslim àtàwọn míì ni wọ́n gbé jáde subhanaka Allahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. dáadáa ẹni tó bá sponsor program tó ti máa sọ̀sọ́kùsọ tó ti máa wéwèé kówèé tó ti máa takò ẹ̀sìn ọlọ́run tó ti máa takò súnà nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ gánà ni ọlọ́run láàánú ẹni tó gba aládàáda alẹ̀ láyé nítorí pé tí ń sọ lábẹ́lí tẹ́nìkan kan ọ̀gbọ́ wọ́n lọ́ọ́ gbé lórí atẹ́gùn ọlọ́run láàánú náà. níbẹ̀rẹ̀ ìbéèrè pé ṣé kò tọ́ ṣé kò fún àwọn òbí àwọn ṣé kìí ṣètò àwọn ni pé táwọn bá ń ṣiṣẹ́ lọ́dọ̀ òbí ẹ̀tọ́ àwọn ni màá wọ́n fún wọn lówó oṣù wọn wọ́n fún wọn lówó oṣù àwọn tó ní tóbi bá kú nísìnyí wọ́n kó owó òbí ni gbogbo ẹ̀ Thank you. ẹ ẹnikẹ́ni tó bá fẹ́ máa tẹ̀ lọ́rọ̀ rẹ̀ ẹ rí i pé kò ní jójó tì í tó bá di dọ́gbìn dàlùkìyà mi nǹkan tí ń sọ ẹ̀rí wà kìí sọ̀rọ̀ ọ̀fẹ́ ẹnu ara rẹ̀ ó ń pè yín lọ lọ anabi Muhammad sallallahu alaihi wasallam kìí sùn gángan lẹ́ ń tẹ̀lé lẹ́ ń tẹ̀lé anabi Muhammad lẹ́ ń tẹ̀lé òun gangan náà ni ìlànàbí yín àti àti àti fìdí rẹ̀ yẹn náà tẹ́ máa ń gbọ́rọ̀ ẹnìkan náà tẹ̀sí pé nǹkan tó lọ́ọ̀ ẹ̀kọ́ tà nábì lọ́dọ̀ rẹ̀ kó gbọ́dọ̀ dín lọdọ náà láti tún gbọ́rọ̀ ẹlòmíì náà pàápàá jùlọ ẹ̀yìn ọ̀mọ̀ tí a tún lè ẹlòmíì náà bèrè àwọn ń yìí. obìnrin tí ì bá tó sì dàgbà ǹjẹ́ yóò ṣe yọ lọ́lé ọkọ àbí ìní lọ́lé ọkọ kí sọ̀rọ̀ lé ọkọ lọ́rọ̀ rẹ kọ́kọ́ kàn bí kó sì wádìí kí ni sè o nítorí pé tí obìnrin bá ń ṣe nǹkan sùn tó bá lọ́lé ọkọ àṣírí òtù yóò tún padà dẹni tí wọ́n fi ń sẹ̀sì yóò padà dẹni tí wọ́n fi àdánwò tiẹ̀ tí wọ́n fi ń kọrin tó kọ́kọ́ lọ ṣèwádìí kí ni sè o. ìgbà míì ó lè jẹ́ pé obìnrin yẹn ń ṣe nǹkan oṣù irú ìta gbọ́ pé wọ́n ní àwọn obìnrin míì máa ṣe bóyá àmọ́ wọn lóbìnrin míì tí wọ́n pé máa ń ṣe nǹkan oṣù èékánná rẹ̀ ní ọ̀pọ̀ wọn lẹ́lòmíì ẹyin ju rẹ̀ ní ọ̀pọ̀ bóòlù tó ajá nǹkan oṣù wọn ló bí ma àjẹ pé bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe nǹkan oṣù tí ó di lọ́nà sọ̀lá kìí ṣe nǹkan oṣù tí ó di lọ́nà tọ̀wá kìí ṣe nǹkan oṣù tí ó di lọ́nà àti gbé alukur'ani tó rẹ́jẹ̀ ń jáde ní nǹkan oṣù tí ń dìyàn lọ́nà gbogbo eléyìí ṣe nǹkan oṣù tí ó di ọkọ rẹ̀ lọ́nà láti súnmọ́ gbogbo ìgbà. ó ní ọmọ ẹgbẹ́ ọmọ mi àwọn ọmọkùnrin tó wà táwọn ọmọ láì fún kíkẹ́ ọmọ ẹ̀gbọ́n màmá rẹ̀ ètò túmọ̀ sí ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò lábẹ́rẹ́ fẹ́ àmọ́ ó ní í ṣe pẹ̀lú ibo ni àgbọ́yé ẹ̀sìn ti dé lọ́dọ̀ yín nínú mọ̀lẹ́bí yín torí ní yorùbá lẹ́bù àwọn ọmọ sọ pé à ẹ̀gbọ́n àtàkùrò ní fẹ́ra wọn àti bẹ́ẹ̀ kọ́ ni èèmọ̀ ló kutu pẹ́pẹ́ so àmọ́ tó bá kàn gbẹ́sìn yìí kò sí wàhálà mi ọmọ ẹ̀gbọ́n ó lè fọmọ àbúrò lágbọ́n bàbá mi àbí lágbọ́n àyà náà. ẹ lè ka àmọ́tẹ́ ẹ bá kà á sí òrìsọ́ọ̀tì sí ìtẹ́yìn fẹ́ pé ẹ̀ nípadà pé irú báwo àti ìsìláàmù ti yín ní ìsìn gasọ́lọ́ sí gbà wọlé mhm. ẹ mà sàdó àtànàbì ní kẹsì gbogbo wa tó bá ti fẹ́ gbọ́dọ̀ àwọn ẹni tí ẹ̀ ń bẹ̀rù ẹ̀ ń bẹ̀rù aburú wọn ẹ mà sàdó àtànàbì kẹsì lọ́nà tó ẹ pé àwọn ni wọ́n bẹ̀rù yẹn yóò ní bẹ̀rù wọn. اللهم إني أجعلك في نحورهم وأعوذ بك من شرورهم tí wọ́n jẹ́ bó ṣe jẹ́. wọ́n ní bó ṣe àtàwọn bá sùn ní ọ̀rọ̀ bá ìbáwọn máa náà bá jí àwọn òye tó kòtò dáwọn sí wọ́n ní bí ó ṣe yàgò sí ìlú àwọn ní. kódà bí wọ́n ti níyàwó sọ̀rọ̀ ẹni tó bá ti níyàwó tó kótó tí wọ́n tutù bá <laughs> ẹ ọ ní sèyá àbẹ́gbẹ́ tó mu tutù ọwọ́ rẹ̀ kọ́ ló ti wá so oorun tó sùn ní ńlá làkàlà fóun ṣerékeré tóbi wá di pé nǹkan kí lábẹ́rẹ́ yóò lọ fọ́ yóò sì wẹ̀wẹ̀ jánábà yóò máa bá so yàmù lọ́kọ̀ sí tòsí. wọ́n ní pé ládùúgbò àmọ́ wọ́n try láti correct gbogbo àdúgbò náà fún ayé ìfisọ̀ láti ráàlì wọ́n ní pé báwọn bá ti sọ́lá àwọn obìnrin rà wọ́n máa mọ kékeré yẹn máa ń jí lọ́wọ́ mọ́sán ó lè máa ń pọ̀ sáwọn lára sọlá ti ti bàjẹ́ nù ẹ tuntun bẹ̀rẹ̀ nígbà tí ẹ bá sin mára tó bá jọ ọmọkùnrin kékeré tí ó sì máa jẹun ju pé mọ àyàn lọ ẹ kàn wọ́n mi sítọ̀ rẹ̀ ẹ sì tún sọ láti yín bẹ̀rẹ̀ tó bá jọ ọmọbìnrin bẹ́ẹ̀ náà ni tí ó sì máa jẹun ẹ fọ̀ ẹ fún ẹ tún sọ láti yín bẹ̀rẹ̀ ẹ bá ti mọ̀ pé gbọ́ ọmọ lọ́bẹ̀ lórí sọlá àti ẹ lè di fún dáadáa pẹ̀lú tó nípa tí ìtọ̀ àbígbẹ̀ rẹ̀ onírin jáde ń bẹ̀ ẹ mọ̀ bá sọlá ti ń náà. ó ní sókè nínú ìṣẹ̀rí àti ẹni tó fi nǹkan ìsílẹ̀ ní pọ́pátì àti iléeṣẹ́ tó tóbi ṣùgbọ́n wá sọ fún wọn á yan àwọn trọ́sì kọ́mítì tẹ́ tó gbogbo wọ́n máa ṣí àwọn ọmọ àwọn trọ́stì tí wọ́n ti jẹ́ trọ́stì ò ní ṣíà nínú owó olówó àmọ́ tó bá fẹ́ máa gbowó kó wọ́n ṣe trọ́stì eléyìí ọ̀dọ́ wọ́n máa gbowó iṣẹ́ tí wọ́n ṣe àmọ́ kí wọ́n ṣíà owó pẹ̀lú ẹni tó lówó olè ni wọ́n pè léyìí náà wọ́n pin mọ̀nà àwọn ọ̀sẹ̀ ní pin wọ́n pin oníkálukú ọmọ pin tiẹ̀ tí wọ́n bá ti mọ pín tiwọn ìpín tiwọn ní ṣíà tiwọn nínú dúkìá yẹn oníkálukú ti di ṣíà ọ̀ldà pẹ̀lú iye pàṣẹ́ntéèjì títí ẹ̀jẹ̀ nínú dúkìá yẹn àyíbá àmà àlèfẹ́ tà lọ́la èrè ń ga tẹ̀ ń sọ pé wọ́n ń pín lọ́dọọdún orí bá a ṣe pín lábẹ́ òfin ọlọ́ọ̀ni kálukú ọmọ gba tiẹ̀ nínú èrè ń lẹ́yìn ìjọba òṣèlú subhanakallahumma wa bihamdika पुस्तक से